والتابعين لهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن إذا شئت سهلا أسألك اللهم الصواب والثبات وحسن الختام ودوام التوفيق والإخلاص رب ارفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وإياه السامعين هكذا تحرك الجيش الإسلامي نحو بني قريظة أرسالا حتى تلاحقوا بالنبي صلى الله عليه وعلى آله وسلم وهم, ثلا وهم ثلاثة آلاف والخيل ثلاثون فرسا فنازلوا حصون بني قريظة وفرضوا عليهم الحصار àlàyé bẹ̀rẹ̀ nípa ìta ti bẹ̀rẹ̀ sí mẹ́nubà lórí ogun Banu Qurayza àwọn ìrànkẹ́ nínú àwọn Yahudi tí wọ́n da òsánlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti dọ̀lá káwọn ọjọ́ máa ṣe dáadáa síra wọn ṣùgbọ́n wá ní fáwọn Yahudi yìí wọ́n kí àwọn ará Maka wọ́n kí wọn lẹ́yìn wọ́n yẹ àdéhùn sọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ìdílé tí a bá gbàgbé bá nàbí ṣe dé láti ogun al-Ahzab wọ́n sì wọlé tí wọ́n wẹ̀ wọ́n jáde bẹ́ẹ̀ ni màláíkà Jibril ní bí anábì sallallahu alaihi wasallam lérí pé ah, ẹ ti yá gbé sílẹ̀ látàrí eléyìí kíákíá ẹ múra láti dojúkọ àwọn àbàdàn ń kọrọ ìbà tí wọ́n yẹ àdéhùn afọ́nà tẹ́síwájú pé هكذا تحرك الجيش الإسلامي نحو بني قريظة أرسالة أنا سأسأل أنه ستي أوان صحابة نقول أوكي أويا لا يصلين أحدكم الأسر إلا في بني قريظة أني كان يوم أقول كنوا على أساري ó di tí wọ́n bá dé inú bànú kùrẹ́rọ̀ a sì sàlàyé nípa tó ṣẹlẹ̀ nígbàtí ìrùn alásàrì tó ìrùn alásàrì tó wọ́n sì wà lọ́nà wọn tí débẹ̀ anábì sì sọ fún pé ẹ gbọ́dọ̀ kí ìrùn alásàrì ó dé gbàtí ẹ débò wà ní kọrẹ́ àwọn sọ̀hábà ìpín sọ́nà méjì àwọn apákẹ́ nínú wọn wọn ni àsìkò oorun ti tó àwọn ó sì kírun àwọn akẹ́kẹ̀ẹ́ ní à ẹgbọ́n tí anabi wí ni anabi láàgbọ́dọ̀ tí ìkírun àlásàrè ó di a bá dẹ́bọ̀ ní pẹ̀lú àgbà tí wọ́n bá sì láwọn ó dé bẹ́ẹ̀ irun ìṣá ẹ̀ ó bá wọn kó tó di pé ìṣá ẹ̀ ó wọlé kó tó di pé wọn ò lè ráyè kírun àlásàrè àti magrib àti ìṣá ẹ̀. àwọn tí wọ́n wò pé à ń gbà lérò ni pé káànábì ní ká yára ni ṣùgbọ́n gbogbo àkókò gbogbo òru ló ti lásìkò rẹ̀ lọ́ba àwọn tí wọ́n kí wọ́n kí àwọn tí ó kí àwọn tẹ̀síwájú orin ti wọn àwọn tí wọ́n sì tẹ̀síwájú orin náà àwọn náà wò nípa gbólóhùn tánàbí ìwé násù tánàbí ìwé ọ̀rọ̀ tánàbí ìwé gangan àwọn tẹ̀lé pé ẹ má kírun àlásàrì ó dìgbà tí ẹ bá débọ̀ ní kúrẹ́ lọ tí wọ́n bá sì kí ní ìsìn lọ́nà ṣé wọ́n ti débọ̀ ní kúrẹ́ lọ làwọn olùrọ̀ fi mọ̀ pé òṣèlú muhammed sọlọ lẹ́yìn ìgbà tí wọ́n pọ̀ anẹ́sọ̀ sọlọ ọ̀bẹ́ ní kẹ̀kẹ́ wí nù wọ́n pé kò sí dà nínú kọ́tẹ́ pé ìgbìyànjú tí wọ́n ṣe àwọn tí wọ́n ṣe gbìyànjú tí wọ́n sáì ṣe nú gbìyànjú yìí wọ́n ní ládàkà àwọn tí wọ́n ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ sáà nàbí wínà tí wọ́n sì gbà ládàá méjìlá wọ́n ní wọ́n sábẹ̀rẹ̀ sí rìnrìn àjò hátà tàdá hakobi nàbí sallallahu alayhi wa sallam títí tí wọ́n fi lọ pàdé ànábì gàgà sallam náà ànábì náà gbéra ṣùgbọ́n àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí rìnrìn ànábì ẹ máa ń so. wọ́n hún tàlátàtù àlà àwọn tí wọ́n rìnrìn àjò yìí ohun ká wọn ẹgbẹ̀rún mẹ́ta ni wọn. wàlùkàìlù tàlátùnà farasan bẹ́ẹ̀ sì ni àwọn ẹṣin tí wọ́n lò ọgbọ̀n ni wọ́n lò nínú àwọn ẹgbà wọn mi wọ́n ní mẹ́ǹdínlógójì ni ìtumọ̀ rẹ̀ ni pé ó lé mẹ́fà pẹ̀lú òǹkà tá a fà tí wọ́n ṣàlàyé ti wọn. wọ́n débẹ̀ àwọn bànú kòrẹ́gọ̀ yìí wọ́n mọ àwọn alé wọn táwọn alé náà ga wọ́n fi ní ọ̀ṣun wọ́n mọ àwọn alé wọn tí wọ́n ga jọ pé àwọn. ọmọ wọn àtàwọn obìnrin àtàwọn náà wọ́n lọ sápamọ́ sókè rẹ̀ ìgbàtà nàbí débẹ̀ fárọ̀dọ̀ aléhìmọ̀ ìṣọ́ ní káwọn sọ̀hábà ọ̀rọ̀ ṣìríkà gbogbo òlú náà kò sí jíjáde kò sí wíwọlé ìṣọ́ ìgbà tí wọ́n rí pé àà ò ṣetán láti fìlú ilẹ̀ o wọ́n ní tọ́ nígbà wọ́n bá ti jáde ẹja àmà lọ nígbà wọ́n rí pé ànábì òkú o wọ́n sá sọ̀rọ̀ àǹdí ilé náà ni wọ́n rán kiri káàrí wọ́n sọ̀rọ̀ àǹdí ìlú wọn. àárọ̀dọ̀ mọ̀rọ̀ talata olórí wọn wọ́n pè ní káàb ibn asad bí wọ́n ṣe wà ọba sàlàyé fáwọn èèyàn rẹ̀ pé ẹ mú kan nù nǹkan mẹ́ta ẹ sì sàkẹ́ nínú àwọn nǹkan mẹ́ta kí ni nǹkan náà ó ní imma an yuslimu wa yadkhulu ma'a muhammadin sallallahu alaihi wasallam fi dini nínú kẹ́ gba islam kẹ́yìn náà sì wọnú ẹ̀sìn muhammad fayamanu ala dima'ahum wa amwalahum wa abna'ihim wa nisa'ihim látàrí eléyìí tẹ́ bá sì ti gba islam ìfọ̀kànbalẹ̀ ọba yín kò ní sí pé wọ́n pa yín ma kò ní sí pé dúkìá yín wọ́n gbà ma kò ní sí pé àwọn ọmọ yín wọ́n pa wọn tàbí wọ́n gbà wọn lọ́wọ́ yín kò ní sí pé àwọn ìyàwó yín náà kò ní jẹ́ ti yín ma tẹ́ bá ti pa islam ó túmọ̀ sí pé èyí náà ti ń ṣe islam ẹ kú máa ṣẹ̀ṣẹ̀ náà olórí wọn ni alákọ̀ọ́kọ́ nù wọ̀kọ̀dùkọ́ lẹ́lẹ́hùn nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sọ fún wọn ní wàláhì laqad tabayyana lakum annahu lanabiyyun mursal ẹ̀yin yahudi olórí wọn ní sọ fún wọn bẹ́ẹ̀ o ẹ ti mà dájú pé ànábì ọlọ́run ọba ní lódodo ọlọ́run ọba ló sì rà nínú tíra yẹn àwọn náà sì ti mà. wa annahu alladhi tajidunahu fi kitabiku òun náà sì lànábì tẹ́ ẹ̀ nínú tíra yẹn tí wọ́n sàlàyé ẹ̀yin náà sì ti mà ẹ option alákọ̀ọ́kọ́ nù à ah, wọ́n ní kò sí tọ́jọ́ àwọn wà fi ti ń bẹnu tíra àwọn ẹlẹ́ táwọn mà ní táwọn mà tí olórí àwọn kò sí àwọn fi eléyìí ọ̀dà òun ti ẹlẹ́ẹ̀kejì wọ́n nǹkan ẹlẹ́ẹ̀kejì ká fọwọ́ ara wa ká sì fi pa gbogbo àwọn àyàwó wa àtàwọn ọmọ wa ní ìsìn nínú ìlú tá a wà yìí sẹ́yìn fún àwọn ọmọdé wa ká fọwọ́ ara wa pa gbogbo àwọn ọmọ tá a bí àtàwọn àyàwó wa tábọ́ wa pa wọ́n tán ويخرجوا إلى النبي صلى الله عليه وسلم بالسيوف مسلتين ينادزونه حتى يظفر بهم أو يقتل عن آخرهم tá a bá ti mọ̀ pé a ní nǹkan kan mọ́ a ní fámìlì kankan mọ́ a wà á jáde lọ ja muhammadu lógun bákan méjì ni tí ọlọ́run bá fún wa lágbára tá a borí rẹ̀ á tún láwọn ìyàwó mi á tún bí màmí eléyìí ò ṣòro má àwọn tó ti lọ wọ́n ti lọ tọ́lọ́run bá sì ní kí wọ́n borí wa kò ní jẹ́ pé wọ́n rí nǹkan kan kó nínú dúkìá tá a ní tàbáwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ẹ wò màrán ẹlẹ́ẹ̀kejì ìmẹ̀rẹ̀ lẹ́kẹta ẹgbà tó sọ léè fún wọn wọ́n ni àà bóò làwọn ti fọwọ́ ara nǹkan àwọn fi pa àwọn ìyàwó táwọn ní irú ìgbésí ayé wo làwọn wà gbé lẹ́yìn wọn àyàwọn bímọ àwọn làwọn wà tí wọ́n fi jí ni táwọn tó pa wọn à iléèwé ṣe mà ọ̀dà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọlẹ́lẹ́kẹta wà ìmà ayẹ̀dìmọ̀ alẹ́ rasulillah sallallahu alayhi wa sallam wa ashaabih tàbí kí wọ́n gbìyànjú láti lọ jànábì lógun láì tí ìsẹ̀pá nàbì múra pàápàá jùlọ ọjọ́ yẹn wọ́n ni wàyàkbì súhùn yóò mọ̀ sẹ́ptì lè annahun kọ̀d aminu an yìí kọ́ tìlúhùn bí ó pé ọjọ́ yìí alẹ́ sátidé la yìí muhammadu àtàwọn èèyàn rẹ ti fọkàn balẹ̀ ó ti bá ó pé àwa yahudi ò lè jagun níjọ sátidé torí wọ́n ti léèwọ̀ fún wa láti máa tẹ̀jẹ̀ sílẹ̀. àwọn ọ̀run à opportunity yìí ọkàn wọn ò ti balẹ̀ pé àní lè jagun á kàn jáde á kàn lọ jà wọ́n lógun. wọ́n ní à ìmọ̀ràn tó mú wáyé láéláé ọjọ́ sátidé ó tóbi lọ́dọ̀ àwọn jù bá ń lọ àwọn ò lè ṣe tọ́nà ọba tó ṣe léwọ̀ fún wọn nù rẹ̀ ẹ ti gbàgbé àwọn tí wọ́n síwájú àwọn ni tọ́nà ọba ni wọ́n má pẹ̀dà níjọ́ sátidé tọ́nà ọba sọ àwọn míì nínú wọn dọ̀bọ́ àwọn ò lè ṣe léyìí o ìmọ̀ràn mélòó nu ìmọ̀ràn mẹ́ta kò sí ètí wọn lè ṣe nu mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gba Islam tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ kí wọ́n pa gbogbo àwọn tí wọ́n ní wọ́n wá jáde kí wọ́n lọ jà nẹ́bì lógun wọ́n ní à kò sí tọ́jọ́ ẹlẹ́kẹta ọ̀dà ẹ má pẹ̀lẹ̀ kankan ṣùgbọ́n ọjọ́ sátidé rẹ̀ ti balẹ̀ pé bọ́yá kò sóògùn kò sí kan ẹ kàn jáde sí wọn lójijì ẹ sì lọ sí kíni ẹ pa gbogbo wọn. kò sí ìtọ̀ wọlé o fa o anyuji ibúhu ìlà wá hídẹ́tì minhadi ìrìnsọ́dẹ̀ tàdá wọ́n pọ̀ láti dá lóhùn lórí ọ̀kẹ́ nínú àwọn mẹ́ta náà wàhíná ọwá sọ fún wọn nígbà náà fi ń zì áyàdìn wọ gọ́gọ̀ ń sọ fún wọn lẹ́ni tí ń bínú tínú tọ́kàn rẹ̀ bàjẹ́ ìmọ̀ràn mẹ́ta ló mú wa wọn wá rí kankan mú ma bá tẹ̀rọ jùlọ mínkù múndù wà lẹ́rẹ́ tí ó mú lẹ́yìnlẹ́tàn wàhídàtàn mìnà dẹ́hẹ̀rì hazima wọn kò sẹ́ni kankan nínú yín láti tó ti yà rẹ̀ ti bì sílẹ̀ ayé kó wá wà kó jẹ́ nìkan tó yẹ ó nípinnu lórí nǹkan tó bá fẹ́ sí pé nǹkan báyìí láti bẹ́ẹ̀ ṣe wà nù pípọ̀ wọ́n mẹ́lẹ̀ wà kẹ̀tì dànù wọ́n mẹ́lẹ̀ wà kẹ̀tì dànù tẹ̀mẹ́lẹ̀ ẹ̀ síríọ̀sì nínú ìgbésí ayé ti yín olórin wọn ní sọ fún ọ bẹ́ẹ̀. ولم يبق لقريضة بعد رد هذه الخصال إلا أن ينزلوا على حكم رسول الله صلى الله عليه وسلم وسن تسكفوا ńgbà tí wọ́n ti gbọ́ ọ̀kan nínú àwọn ìntẹ́ wọn tó lórí wọn tó sàlàyé fún wọn ìtókù ni wọ́n pé àfikún wọn sùúrù kí wọ́n gbọ́ kí ni ìdájọ́ ànábì lórí àwọn kí wọ́n gbà pé tó gbogbo ìdájọ́ tànábì bá ti dá lórí àwọn àwọn ti wá gbà báyìí. لكنهم أرادوا أن يتصلوا ببعض حلفائهم من المسلمين wọ́n wá rò pé à ah, kó sì tó di pé àwọn ọmọrú ìdájọ́ tànàbí fẹ́ dá lórí àwọn torí wọ́n mà nábì láláàánú anábì lè sọ fún pẹ́tọ̀ ọ̀dà ìńtẹ́sì gbogbo tí àwọn nǹkan ọ̀gbìn yẹn bá lè kó ẹ̀kú kẹ̀ jáde kúrò nílò òṣìṣẹ́lá muhammad sọ́sọ́lá lè ṣàlàyé lè fún wa àwọn ọmọ àwọn òtí ìmọ̀ kí láti bí lẹ́gbẹ́ wọ́n wá ní ọ̀dà tí wọ́n jẹ́ kí àwọn ọlọ́rọ̀ ti sọ pẹ̀lú ọ̀kan nínú àwọn ta nínú àwọn tí wọ́n ti jọ wà tí wọ́n sì ti jọ ládéhùn nínú àwọn mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ àwọn kòdàfáà wọn àwọn tí wọ́n ti jọ ní alliance náà tẹ́lẹ̀ kó tó di pé islam dé nípa ọ̀pọ̀ àwọn ọmọ ara àwọn lọ́wọ́. la'allahum yata'arrafuna madha sayahillu bihim idha nazaru ala hukmi tí wọ́n bá wá pe àwọn eléyìn ànábì sí wà ń ta tí wọ́n bá ní káwọn eléyìn ọ wọlé bóyá wọ́n lè mọ kí ni ìdájọ́ tánàbí ọ̀ dá lórí wọn sẹ́yìn tó wọ́n ti mà. ọ̀dà pò ní wọ́n wá sí wọ́n ni fàbáàtù ilá rasulillahi sallallahu alaihi wasallam an arsil ilaina abalu babata na tashiro nínú àwọn kùlàfà wọn àwọn tí wọ́n jọ múlẹ̀ lórí mímọ̀ rárá wọn lọ́wọ́ yìí abúlù bàbà nínú àwọn sọ̀hárò sẹ́lẹ̀sẹ́lẹ̀ lọ́wọ́ àwọn bá ní àwọn nídìí kánàbí ò ti abúlù bàbà sí àwọn káwọn lè wá márùn lọ́dọ̀ rẹ̀ wọ̀kẹ́rẹ́ na hadith fallahun وكانت أمواله وولده في منطقته أنا nínú àwọn tí wọ́n jọ ládéhùn pẹ̀lú àwọn yahudi banu kùrẹ́dà yìí ni tuntun kí mùsùlùmí lòun ṣùgbọ́n lásìkò jahiliya wọ́n ti jọ wà bẹ́ẹ̀ ní kọ́ pẹ́tọ̀ ká máa dúkọ́ àlàáfíà ká sì ra ọlọ́rọ̀ lórí dáadáa òun náà tí wọ́n wà nínú wọn òun ti gba islam àtàwọn ọmọ rẹ̀ lágbègbè ibi táwọn ọba ní kúrẹ́ ní gbogbo tí wà láwọn dúkìá rẹ̀ àtàwọn ọmọ wà wọ́n bá ní àwọn fẹ́ wá mọ̀ràn rẹ̀ falamma wa awo kọ́mà ilé ihe rìjà nígbà tí anabi ní tọ́ abúlù bàbà lọ́ba wọn nígbà tí ó dọ́dọ̀ wọn tí wọ́n rí àwọn wàjẹ́hìṣ nìsá wàsùdíyàn yẹ̀mkúnà fi wọ́jì àwọn obìnrin àtàwọn ọmọdé wọ́n bẹ̀rẹ̀ sí sun ẹkún níwájú rẹ̀ àwọn obìnrin yẹ̀wú dínú àtàwọn ọmọdé wọn kò tọ́ àwọn ti kó sí mẹ́wàá lónìí wọ́n wá ń sunkún lọ́dọ̀ níwájú àbúlò bàbá bí wọ́n ṣe rí tí wọ́n sunkún gan farakalahun bí àbúlò bàbá wa ṣe pé ah ẹkún ìpọ̀ àánú bá mú àbúlò bàbá àánú wọn ṣe وقالوا هو أنصر في يا أبا لبابة وأبو لبابة أترى أن ننزل على حكم محمد so ń wo pé ṣé ká gba ìdájọ́ muhammad tó fẹ́ ṣe lórí ìwàsó ọgbà bí ìgbà tí wọ́n wá mọ̀ràn rẹ̀ pé kí lọ mọ̀ kí lọ mọ̀ pé tábàlà àgbà kí lórí pé muhammad lè ṣe fún wa rí. kọ́lá náà abúlò bábà níbẹ̀ ni ẹ gba ìdájọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam وأشار بيده إلى حلقه يقول إنه الذبح ó ní ẹgbẹ́ ìdájọ́ ànábì ọwọ́ àfi ọwọ́ rẹ̀ ó fi ṣàpèjúwe ìdájọ́ tànábì ó ṣe fún wa sẹ́yìn pé ànábì ò ní kọ́ lọ tú àṣírí kan tàbí nǹkan kan fún wa ìmọ̀ràn rẹ̀ làwọn kan fẹ́ wá nígbà tí wọ́n débẹ̀ ó ní ẹgbà ìdájọ́ ànábì ìdájọ́ ànábì tẹ́ gbà. ọba fi ọwọ́ rẹ̀ ó fi ka rẹ̀ ó fi sọ́rùn rẹ̀ báyìí pé gbogbo yín dúdú ni ìdájọ́ nù à fún màálìmà mi fọ́rìhì annahu khanna allaha wa rasulahu famadọ́ alawaji lójú ẹsẹ̀ àbúrò bàbá ni ah wọ́n ti da ọlọ́run ti da ànábì ọlọ́run pẹ̀lú tó ń se ẹsẹ̀ ńlá ni tó ń se kìí sùn lọ ẹ̀kọ́ sí kí ni kọ́ lọ tún ànábì ọlọ́run ọba fún lórí tí wọ́n fẹ́ sí òun náà tí wọ́n mọ̀ pé ah òun ti sẹ̀

wọ́n ní farabata nasahu bi sariyatil masjid ńgbà tó dé masalasi ó sì lọ dira rẹ̀ máa ra òpó masalasi ọ̀kẹ́ náà òpó masalasi ó dira rẹ̀ máa ra òpó yìí. wàhálà fa allah ya xullahu illa rasulillah sallam yẹni ó tún wá búra pé wàláì kò sí ẹnì kankan tí ó tó o níbi tó ń wáyé àfànàbí ọlọ́run torí kò ń ti ṣe ànábì ọlọ́run níbi tó ń dira òun mẹ́yìn kò sẹ́ni tí ó wàá tó o ń tí ì bá ṣànábì ọlọ́run anabi ni wọ́n sì wà nígbà ní kòrè ìrọ̀ yìí anabi ò sì mà gan pé ń bọ̀ làbúlù bàbá tún wọ̀ lọ àbúlù bàbá sì ti sẹ̀ ìwọ̀n sẹ́lá pé wà ánahu láyé dùkúlù ardọ̀bà ní kòrè ìrọ̀ ta abada ó tún wá ní láti òní lọ ohun tó wọ inú ilẹ̀ àwọn bọ̀ ní kòrè ìrọ̀ àmà báyìí torí pé àwọn ni wọ́n fẹ́ kó bá wọn lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tóun sí i sẹ́yìn pé irú mọ̀nà tí ọba fún wọn òun ọba tún fún wọn láwọn mọ̀nà míì sọ ẹgbẹ́ islam kọ́kẹ́yìn wọn balẹ̀ àti tó farajọ àbí ó kéré jùlọ kó ní tó tẹ bá ti lẹ gbàtà anábì sọsọlọ anábì lọmọ tí ó fi ṣe ṣùgbọ́n èmi wọn ṣe kí ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé fún wọn pé bẹ́ẹ̀ bá lẹ sọ̀kalẹ̀ lórí tànábì kò sí ẹni tí ó máa mi nù yín mọ́. فلما بلغ رسول الله صلى الله عليه وسلم anabi ti duude dóòdè dóòdè kò tètè dé ń bọ̀ yá ni wọ́n wá lọ sàlẹ̀ ifá pé anabi ọlọ́run in ti ma ń ṣẹlẹ̀ rèé abúlò bàbá nǹkan báyìí báyìí ló ṣe ó sì wà mọ̀dínà tó dira rẹ̀ mọ́nú mọ́sálásí tó dira rẹ̀ márùkú ó ní kò sẹ́ni tí ó tó tí ẹ bá ṣe torí ti lọ wọ́n ìbátẹ́ pé bó ṣe ṣe ń tó ṣe yìí ó wá bá mi tààràtà tó sì ṣàlàyé ń tó ṣe ni ìbá wà foríjì fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bọ̀ wà foríjì tó ń ti pé ń tó ṣe ń tó ga ni ànábì ni tó wá kó wádọ̀ mi tó wá ṣàlàyé fún mi ama if qad fa'ala ma fa'al fama anabi ladi. أطلقه من مكانه حتى يتوب حتى يتوب الله عليه ṣùgbọ́n gbà tó ti la dira rẹ̀ máa ra òpó nínú mọ́tálásí èmi kọ́ ní wàá lọ tún bẹ̀ òdì tó lọ́wọ́ bá tó bá ṣe kí ni tó bá fún ìdí sẹ́nipá làmọ́ni ti ga àyọ̀gá tọ́ tàbúlò bàbá náà. وبرغم ما أشار إليه أبو لبابة قررت قريظة النزول على حكم رسول الله صلى الله عليه وسلم tonti pe àwọn ti mọ ìdájọ́ tí anabi ọ̀dà fún wọn táwọn bá ní káwọn gba ìdájọ́ anabi sallallahu bá ní àwọn gba ìdájọ́ anabi gbogbo ìdájọ́ táwọn bá dá lórí àwọn ti gbà gbogbo ìmàràn tó kẹ nínú ìmàràn mẹ́ta tó lórí wọn tó fún wọn sẹ́yìn fún wọn mú kankan bẹ́ẹ̀ wọ́n ní gbogbo bá náà ibà ti dájọ́ àwọn gbà ولقد كان باستطاعة اليهود أن يتحملوا الحصار الطويل تنتي بيه ولا سيسورو tí wọ́n sì pẹ́ tí wọ́n ní jáde sẹ́yìn kẹ̀kẹ́ nínú àwọn mùsùlùmí tí wọ́n wà nílùú wọn náà torí pé sẹ́yìn pé àwọn ànábì ọ̀rọ̀ kìrìkà lu wọn ni wọ́n ní wọ́n lè pẹ́ bí wọ́n sì wà náà àwọn yahudi yẹn kí ló fà lè tẹ̀wọ́ fúri màwáàdì lẹ́gbẹ̀dà èèyàn torí wọ́n lóúnjẹ wọ́n ti pèsè oúnjẹ kalẹ̀ nínú ilé àwọn náà ti rẹ́dì pé anything lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gẹ́sọ́tò àṣàbù bá lọ wọ́n ti wọ́n á pèsè oúnjẹ ẹlẹ̀ oúnjẹ tí ó tó wọn tí ó pẹ́ tí ò ní níbi pé wọ́n tẹ̀sẹ̀ níbi láti jáde wọ̀lẹ̀mìyà bẹ́ẹ̀ náà lómi tí wọ́n máa mú kò ní níbi pé wọ́n tẹ̀sẹ̀ níbi pé wọ́n jáde gbogbo ẹ ti wà nulẹ̀ wọ̀lẹ̀ àbá kódà tí wọ́n bá láwọn sì sùúrù lórí rẹ̀ wọ́n pẹ́ kó tó di àwọn mùsùlùmí gbọ́ ráyè wọlé ولأن المسلمين كانوا يقاسون البرد القارس والجوع الشديد وهم في العراء أو مسلمين sẹ́yìn pé tààlú làwọn wà òtútù ló sì mú yìí òtútù yìí ń wọ̀ wọn lára tó ń tí wọ́n ṣe àwọn nínú ilé tí wọ́n sàpamọ́ wọn níbi ìta náà ni wọ́n wà gbangba àwọn kan sì wà nulẹ̀ sẹ́ni pé ìyàtọ̀ tó wà mẹ́ máa ṣe dẹ́tẹ̀ tàbí lẹ́bí ìtẹ̀rọ̀hùn ó sì ti rẹ̀ wọ́n gidi gan torí kọ̀ pé tí wọ́n sẹ̀sẹ̀ lọ gbé kóòtù tí a mà ní ti azab àtogun tí wọ́n jà ní azab ìgbà náà tí wọ́n padà sí madina wọn ò tí ì sinmi tán ni wọ́n tún padà wá síbi so rírẹ̀ yẹn sì tún wà lára wọn wọn ò tí ì sinmi. limuwasalati al'amal al-harbiya min qabli bidayati

àwọn oríkèríkè ni nínú ara ọlọ́run bá ti fi ẹ̀rù sí ọkà àwọn yahudi bí wọ́n sì wà náà fàkọ̀dì fi kúlú omi hìmù rúùbà ọlọ́run bá ti fi ìbẹ̀rù sínú àwọn yahudi wọ́n pọ̀ wọ́n ti ní ti fi ìbẹ̀rù sínú ọkà wọn wà á kọ́ dọ̀tí màánà wìyẹ́ tí m tẹ̀lé hàn gbogbo agbára tí wọ́n ní ó bẹ̀rẹ̀ sí lẹ̀ wọ́n ní tí wọ́n fi jà náà ṣùgbọ́n kọ̀ وبلغ هذا الانهيار الى نهايته بوغو بيسي بي اغبارا وي بيسي ولي اوتوا ولتا ان تقدم علي بن ابي طالب ودي بيك سيدنا علي رضي الله تعالى عنه اسواد سيدنا علي بو بوسواد اتواتي الزبير بن العوام وصاح علي سيدنا علي وابو سوتي هو اونيا كتيبه الايمان ẹ̀yàn ọmọ ogun imani kẹ́ǹsì ọlọ́run bá lọ́kà soso wàlọ́ọ̀hì la'abùkọ́nà máa dákọ̀ hamzata aula abdahanna hisnahu wàlọ́ọ̀hì irú ukú tí a ń zà tọ́wọ́ nínú ọ̀tọ̀rù àbí kí a sì sí ìlú wọn ìkáwọ̀ bẹ̀ àwọn yahudi sì ń gbọ́ ala hukmi rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ eléyìí tí wọ́n á kó jìnnì jìnnì bá wọn lójú ẹsẹ̀ ni wọ́n ti ní àti gbà ìdájọ́ táwọn ẹbí bá ṣe kéde tí wọ́n bá dájọ́ nípa wa àti gbà. wà á mọ̀ rasulallah sọ̀sọ́làm bí ìtìkọ́ lè rìn jà nígbà tí wọ́n bá ń tọ̀ ṣé ẹ ti gbà àwọn wọ́n sọ ogun ọ́n sẹ́kẹsẹ̀kẹ́ àwọn ọkùnrin ni yẹ́wò fàwúdí àti alkuyúdò fi àìdíhìm tàbí ìṣòrọ́fì muhammad ibn musulama al'ansari bí wọ́n sì dé gbogbo ọwọ́ wọn nù ẹni tó mójútó léun tó jẹ́ kọ́mẹ́ndà ní agbábẹ̀ tó mójútó mímọ̀ dé wọn lọ́wọ́ muhammad ibn musulama al'ansari gbogbo wọn pátá láwọn ọkùnrin tí wọ́n ti tó wọn dé gbogbo ọlọ́wọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ wọn ti máa وجعلت النساء والضراري بمعزل عن الرجال في ناحية أو بني أتومدي أنا بني فوق ولوسي أيمين لوتو kìí ṣe ibi táwọn ọkùnrin yẹn wà wọ́n yà wọ́n lọ́tọ̀ wọ́n kó wọn lọ sí bòmí wọ́n mọ́ wà lójú kan náà wọ̀kọ́ mẹ́tẹ̀lẹ̀ house ilẹ̀ rasulillahi sallallahu alayhi wa sallam àwọn house bá lọ bá nàbí sẹ́yìn pé àwọn ará madina wọn kí sọ́nà méjì àwọn house àti khazraj àwọn house bá lọ bá nàbí ọlọ́run wọ́n máa sọ pé anábì ọlọ́run ya Rasulullah qad fa'alta fi bani Qaynuqa ma qad alimt àwọn bani Qaynuqa àwọn yahudi tí wọ́n kọ́kọ́ dá anábì tá a bá gbàgbé àti sàlàyé wọn lẹ́yìn báwọn náà sì sẹ́nu àwọn tún lágbára ju àwọn eléyìí lọ bani Qaynuqa wọ́n wá dá anábì ọlọ́run anábì ọlọ́run ẹ mọ́ tẹ́ nípa wọn bí wọ́n ṣe dà yín nígbà náà wa hum khulafa'u ikhwanuna al-Khazraj àwọn sì rèé àtàwọn ọmọ ìyá wa kásírọ́jì àwọn wọ́n ti jọ bára wọn múlẹ̀ nípa pé wọ́n máa ra wọn lọ́wọ́ so àwọn kásírọ́jì ẹni wọ́n bẹ̀bẹ̀ fún wọn lọ́dọ̀ ànábì níjọ́ náà tánàbì ní tọ̀ lónìí o ńgbà tí ó ti jẹ́ pé àti ráwọn tí wọ́n bẹ̀bẹ̀ pàápàá jùlọ ẹni tó bẹ̀bẹ̀ náà abdullahi bin ubay ibn salu olójú tí ń bi ànábì pé ànábì ọlọ́run à gbogbo àwọn eléyìí lọ́ọ̀pá ànábì ọlọ́run torí ọlọ́run ànábì ọ̀dà lóhùn ó sàn tẹpẹlẹ máa débi pé ah ọ̀run wá wúwo ànábì ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ gbogbo ń táwọn yín àti ń tẹ bá lè gùn bá lè kó nínú dúkìá tẹ ẹ ní ẹ kó kẹ máa lọ ẹ jáde kó ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ àwọn eléyìí náà wá ní ìsìn àwọn àwọn eléyìí náà fa ahsin fihi ẹ na kún wọn náà ẹ bá ẹ ṣe dáadáa sí wa. nígbà ala anabi bọ̀ anyị akụ ní ọ̀dà alátàrúdọ́nà fihi mọ́rọ́dúnlọ́ mi ń kún ọ̀dà ẹ kí ọ ká nínú yín tí ó lórí wọn nínú yín náà yín ká mú wí náà ní anabi ní kọ́lá fàdáníkà ilà sáàd ibn mu'an anábì ní ọ̀dà ẹni tí ó dájọ́ òun ni sáàd ibn mu'an kọ́lù kọ́dọ̀rọ̀ dìínà sáàd ibn mu'an ó ní anábì ọlọ́run àti gbà wọ́n là ti gbà tí ẹ bá gbàgbé sáàd ibn mu'an òun là ń lọ sèse ní ogun gazotul ahzab ó sèse ní ìsàn kan lọ́wọ́ rẹ̀ ìsàn yẹn ìsàn ni tó jẹ́ wípé tí ó bá fi lérí bí wípé yẹ ó fi pa tẹ́jẹ̀ ń dà ń bẹ̀ kò ní sẹ̀mí wọ́n ń pè ní akùn ọwọ́n sèse nígbà náà ó ti wá sàdúrà nígbà náà bí kìíní ẹ̀ ń ṣe fi wọ́ ọlọ́run tó bá jẹ́ ogun sì kù tá a tún já ìwọ ọlọ́run má ti pa mí ó dìgbà tí wọ́n a bá rẹ́yìn àwọn bànú kò rẹ́yọ̀ àwọn ìyàwó tí wọ́n dà ànẹ́bì ó ti wá ń òun náà lànẹ́bì wa nítọ̀ ọ adájọ́ lórí wọn nínú àwọn house ló sì wà ń bọ̀ lòun sì wà ó wà ní madina torí pé ara rẹ̀ látìgbà tó ti ṣe ṣe yẹ lójú ni tẹ́ ẹ̀ bá gbàgbé àti mẹ́nubà nínú ogun tọ̀hún náà ní gbọ́ pé anábì ní ẹbá kọ́ yàrá kan tẹ́ǹtì yàrá kan sínú mọ́sálásí torí kó súnmọ́ mi mo fẹ́ máa bẹ̀wò ìfẹ́ kó jìnà síbi tí mo wà òun wà mọ́dínà àwọn wà mí fa arsala awufa usila ila sa'ad ibn mu'ad wọn bá ránṣẹ́ tọ̀ ọya ẹ̀tìtì àwọ̀ kan ẹ̀tìtì ẹ lọ gbé wa wàkàlẹ́ na fílmàdínà wọ́n ní màdínà lọ́wọ́ lẹ́mìíyẹ́ kóró jù máa hùn òun ò lè jáde torí ara rẹ̀ yá. kìlọ́fà wọ́n ní lẹ́lẹ́dúrúhì lẹ́dí kánà àsọ́ọ̀bà àkúrúnláhù fi màárọ̀kàtì àzá nítorí kó sèse ní ìsànkẹ́tọ́ wà ní apá rẹ̀. fọ́ ó kébà wọ́n bá gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ torí pé ó dín èyàn tó tún sanra arò tún wá yá wọ́n gbé wọ́n gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ pé ànábì ní a máa bọ̀ wàjá ilá rasulillah sọ̀sọ́lọ̀ wọ́n sì gbé dúbà ní kùrẹ́bà fàjá àlú ya kùlúùnà wọ̀hún kanafai bó sì débẹ̀ báyìí ó dínú àwọn yahudi náà bó ṣe dénú wọn ó débi tí ó dé wọn ti wọn wà lẹgbẹgbẹ rà wọn wà lẹgbẹmí wọn wà lẹgbẹmí wọn sọ pé yá sá admil fi ma wà ní kàfà ahsin fihim àwọn èèyàn rẹ tẹ́ ti jọ múlẹ̀ ti pẹ́ ṣe dáadáa sí wọn o dákun sàánú wa tó rán wọn pé alámọ̀rí ṣe kí ni ó ti wà lọ́wọ́ rẹ̀ gbogbo tó bá ti wí ní ìsinmi final anábìọ̀dájọ́ má àwọn nìtọ̀ sáà kó kú dájọ́ wọ́n sì jọ wà náà ni. fa inna rasulullah sallam qad hakamaka li tuhsina fihim wọ́n nítorí pé anabi ọlọ́run wọ́n sì ọ lẹ́ni tí wọ́n fi ìdájọ́ wọn sí ọ lọ́wọ́ torí kò lè ṣe dáadáa sí wọn ni o táwọn yòókù rẹ̀ tún ṣe kéde tí wọ́n tún rán sáàdù létí ṣe dáadáa sí wọn. wọ́n wọ́n sáà kìtùn láyé rẹ̀ jẹ́ ìlẹ́yìn ṣẹ̀yà. gbogbo tí wọ́n wí sáàdù tí ẹ̀wí nkankan tí ọkà dákẹ́ ni ọ̀dá òwí nkankan lórí wọn wọ́n kàn wá ogun tí wọ́n wí ṣùgbọ́kọ̀ sọ̀rọ̀ kankan fàlámà afẹ́rọ alẹ́ ńgbà tọrọ pọ̀ táwọn ilé ọmọ abẹ pé sáàdàkùn sàánù wọn dákùn sàánù torí gbogbo tó bá ti ní ìdájọ́ nù ńgbà tó pọ̀ ó ní sáàdìn ta àkúdàhù wá tó fún sáàdù báyìí tí ò ní bìkítà èébú tẹ́nìkan lè bu lórí pé ó ṣètò ọlọ́run ìtọ́ba wù kí kálukú owí gbogbo bílẹ̀mù tí wọ́n bá bílẹ̀mù rẹ̀ báyìí kò ní bìkítà kò sí ní sekini kò ní ìdálá àmà فلما سمعوا ذلك منه رجع بعضهم إلى المدينة فنعى إليهم القوم nígbà táwọn kẹtì gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sẹ́ jáde lẹ́nu sáàdù wọ́n ní madina ma ẹ lọ́mọ sọ fáwọn ará madina àwọn kìíní ti dòkú nígbà táwọn kẹ ti gbọ́ tí sáàdù tí wọ́n pé ní o ìdájọ́ tí ń dà kò sí tó kàn mí pé kẹ́nìkan ó bléèmù mi lórí tí gbọ́ ètí sọ àwọn o tó ti pé kankan fún sáà wọ́n ní wàlámà ń tẹ́hà sáàdùn ilẹ̀ nàbí sallallahu alayhi wa sallam qaala lè sàhábà ìgbà tí sáàdù ó dé ó dọ́dọ̀ òtísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam qaala lè sàhábà àníbi wọn sọ fáwọn sàhábà yòókù wọ́n ní kúmù ilẹ̀ sayídèkù ẹ dìde ẹ lọ sọ olórí yín kalẹ̀ látòrí nǹkan ọ̀gùn rẹ̀ kúmù ilẹ̀ sayídèkù ẹ dìde fẹ́ni tó jẹ́ olórí yín láti lọ wẹ́lkọ̀mù rẹ̀ ẹ dìde fún láti lọ sọ́kalẹ̀ pípàrà rẹ̀ ọ̀yá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún jẹ́ ẹni tó sara olórí wọn tún ni. orí ilé àwọn olùmọ̀sálàyé nípa ìdájọ́ káwọn èèyàn kí wọ́n máa dìde fún àlejò tó bá wá lápẹjú òkè kí ni ìdájọ́ rẹ̀ torí pé àníṣe lọ sọ pé kúmú ìlà sọyídòkù ẹ dìde láti lọ sí kíni lọ bá ẹ̀ńtọ́jú olórí yín. wọ́n ní àwọn olùmọ̀bí mi sọ pé kò sílá ibi tó bá pẹ́ tó jẹ́ tó tóbi tó jẹ́ tó pàtàkì tí wọ́n ń bọ̀ láti jìnnà jìnnà tẹ́ dìde láti lọ sí kíni láti lọ kí káàbọ̀ kọ́ máa wọlé wọ́n ní kò sí nǹkan tó burú torí tánà sọ́nà tí wọ́n sì kíni tí wọ́n wí ṣùgbọ́n yóò burú tó bá jẹ́ pé irú àwọn olórí bẹ́ẹ̀ ní tí wọ́n máa fẹ́ nù pé tí kátàwọn èèyàn bá ti dé báyìí kí kálukọ́ máa dìde fáwọn eléyìí yóò tún wọn nù àdéfé mi. ok man arada an yẹ tẹmẹ sẹlẹ náà sọ lọhùn kìyàmẹ fẹlẹ yẹ tẹmẹ wà má lọ́fà tó fi jẹ́ pé ṣe pé òun ló wí bẹ́ẹ̀ wọ́n kàn wà àwọn èèyàn torí sí tóbi rẹ̀ torí kí wọ́n lè bá ṣe dáadáa sí wọ́n dìde eléyìí yàtọ̀ tọ́ fàlámà ń zọlù ńgbà tí wọ́n wá sọ̀kalẹ̀ kọlu ya rasulallah kọlu ya sàn wọ́n bá ní sàádù iná ha ulá ilkọ́wọ́m kọ́dé kọ́ọ̀lẹ̀ wà hukumi náfídùn àlèyìn ó ní sí ìdájọ́ tí mo bá se ṣe ìdájọ́ náà yóò ti sẹ lórí wọn tí mo bá ti se kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni ìdájọ́ tó bá dání sí final kọ́ọ̀lẹ̀ wà alẹ́ mùsùlùmí wọ́n ní sí ìdájọ́ tí mo bá tún dá iná ó tún jẹ́ final lórí àwọn mùsùlùmí náà kọ̀ sẹ́ńtú tún lè reject ẹ̀ ma kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni final ah kọ́ọ̀là wà aláàmàn hàhùnà oníṣẹ́dàjọ́ iná àtàwọn tí wọ́n wà lágbègbè bí wọ́n ni wà áhọ́dọ̀ bí wọ́n jí kọ̀ wá gbójú lọ ọbẹ̀ oníṣàwọn tí wọ́n wà ń bì náà ibi tá nàbí wà nù ojú ti débi pé kọ́ mọ́ gbójú lọ ibi tá nàbí wà pé sí ibi tá àtànábì náà ìdájọ́ tó ń bá dá kò sí pé wọ́n dá padà mọ́ wọ́n wà aṣáàmà ìlànà àhíyẹ̀tì rasulillahi ìdílẹ́lẹ́lẹ́hùn ó sì tó mú pé in tí mo náà ni ó sì sẹ́ńbẹ̀ ó bẹ̀ torí pé ó gbé ànábì tóbi láti nawọ́ sí tí ànábì wa kó tún wọ bẹ̀ kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni wà àlẹ́yà ànábì ní àtẹ̀mí náà ìdájọ́ tó bá wí ó ti parí èmi náà ní dáfàdà kọ́ọ̀lù ah, inni fi ìdájọ́ mi lórí wọn ayíyúktẹ́lẹ̀ rìjáàl àwọn ọkùnrin wọn kí wọ́n pa gbogbo wọn ìdájọ́ mi kí wọ́n pa àwọn ọkùnrin wọ́n tó síbà àbúríyà àwọn tó kù nínú àwọn obìnrin àtàwọn ọmọ wọn kọjá ogun fáwọn mùsùlùmí wọ́n tó sàmùlà àmúwà dúkìá wọn kí wọ́n pè fáwọn فقال رسول الله صلى الله عليه وسلم إقواتون دجوجة أنا بني لقد حكمت فيهم بحكم الله من فوق سبع سماوات wọ́n ní ìwọ sáà ìdájọ́ tó náà bá ṣe láti sánmà kéde inú sí déédéé ìdájọ́ tí wọ́n náà sí ìdájọ́ ọlọ́run lórí wọn èyí sì ṣe pàánà bíbí fún sáà ṣùgbọ́n tẹ́ mú pé ìdájọ́ tó ga ni àwọn tó ń fẹ́ pa yìí àmọ́ wá gbọ́ pé láwọn ọkùnrin tí wọ́n ti bàlágà tí wọ́n ti tó jà àwọn bí ọgọ́rùn-ún mẹ́fà ni wọ́n gbogbo àwọn eléyìí ni wọ́n sì pa tọ́ alábìnrin tọ́ ìdájọ́ téèyàn yín ẹni yín náà ni ó sì mọ̀ yín dáadáa ìdájọ́ tó dánù wà ámàrà rasulullah sallam fahubisa banu quraiza tafida bint al-harith imra'atun min bani al-harith obìnrin kan tí ọ wà nínú ìran nàjà tí wọ́n kó wọn lọ sínú ilé náà láwọn ọkùnrin tí wọ́n kójọ tí wọ́n ti dè wọ́n lọ́wọ́ tí wọ́n dúró de pé tọ́ àwọn ọmọ kankan àwọn ọ̀tí ìmàdájọ́ kankan níbi táwọn wà tí wọ́n tì wọ́n mọ́ àwọn ọmọ kí ni lọ àtàwọn àtolórí wọn wọ́n fún fèrè ọ̀tílẹ́hùn kaná dínkà fi sókè màdínà adábì ni wọ́n kọ́kọ́ lọ gbé kòtò tí wọ́n máa sọ wọ́n sí náà ní ọjà màdínà ثم أمر بهم فجعل يذهب بهم إلى القنادق أرسالا أرسالا nígbà tí wọ́n wá gbẹ́ kòtò yẹn tẹ́ tí ó tó wọn tí wọ́n dà gbogbo wọn tí wọ́n bá pa wọ́n ànábì ní kó wọn máa lọ mú wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan kó wọn máa mú wọn wá tí wọ́n ṣe mú wọn wá nù ẹni tí wọ́n bá ti mú wá síbi kòtò náà wọ́n bẹ̀ lórí wọ́n dà bẹ́ẹ̀ wọ́n tún mi bó ń ṣe wá ó ń lọ bẹ́ẹ̀ faqala man kana ba'lu fil habsi li ra'isihim Ka'b ibn Asad àwọn kan tí wọ́n jọ wà ń bi tí wọ́n kó wọn sí náà tó tí kò tí kà wọn wọ́n wà ń sọ fún lórí wọn káàbù ọmọ Asad tọ́jú lórí tó fún wọn ní mọ̀ràn mẹ́ta tí wọ́n tẹ̀lé wọ́n wà ń bi lè pé má tọrọ sínú kí ló ń wò pé wọ́n fẹ́ fi wá sí iná àwọn òtí ìmọ̀ ti ń lọ torí tí wọ́n bá pèèyàn wọ́n kẹ̀rí pé wọ́n pèèyàn ni tọ́wájú ti àwọn tó pẹ̀lú míì àwọn wò pé bóyá tó kúrú sí ṣe bá wọ́n yá fi wà náà ṣe bẹ́ẹ̀ ni ìṣẹ̀ wọ́n wà bí olórí wọn lérè ẹ dákun kí lẹ́ ń wò pé ń ṣẹlẹ̀ báyìí tọ́kọ́lá àfikún lè mọ́tínì látà àkìlúùnà sí ẹ̀gbọ̀ ọpọlọ yìí ń gbogbo ọgbà ni gbogbo ògbà ní ọpọlọ tí yìí síkẹ́ àmọ́ ọ̀nà dáhìyẹ láyẹ̀nsà ẹ̀rí pín gbogbo ẹni tí ń wá tí wọ́n ń pè àwọn èèyàn kò yé wá kọ́ mọ̀ wá pè wọ́n lọ́kọ̀ọ̀kan ẹni <laughs> huwa وكانوا ما بين الستمائة إلى السبعمائة وتو أقول مفا سي أقول ميتي فضربت أعناقهم بوبو باتان وقاتوا ودعوا كتو ناتوا وسنوا ودعوا كتو تو وهكذا تم استئصال أفاعي الغدر والخيانة بل بابو سني كي وان يجو أو يبركوا kí wọ́n hú gbòǹgbò wọn àwọn tó jẹ́ kí wọ́n mọ̀ wọ́n lórí ká máa dalẹ̀ wọ́n da ànábì ọlọ́run wọ́n da ọlọ́run ọba náà. alẹ́dínà kánú kọ̀dínàkọ̀dù mìtáàkọ̀lù mọ̀ákẹ́t wọ́n ṣàdéhùn pẹ̀lú ànábì ọlọ́run àdéhùn tó le wọ́n yẹ àdéhùn. وعاونوا الأحزاب على إبادة المسلمين في أحرج ساعة كانوا يمرون بها في حياتهم wọ́n tún wá ń ran àwọn tí wọ́n wá dà nẹ́bì lógun láti mọ́kà àti àwọn tí wọ́n farajọ́ wọ́n ràn wọ́n lọ́wọ́ lásìkò tó yẹ pé ah, ah, àsìkò tí ànábì ní ìdìrànlọ́wọ́ gidi ni àsìkò táwọn mùsùlùmí wà nínú ìṣòro ìgbà náà làwọn tún lọ kí àwọn ẹlòmíì lẹ́yìn wàkánú kàdé sọ́ọ́rù bí amẹ́lìhìm hádà min akẹ́bìrì mújìrìmí alḥurúbi lẹ́dínà ìsìnkúnà almuhakama ti wọlé ẹ̀dá kí ló sì sun adébẹ̀ olórí àwọn yahudi kan tẹ́ ẹ̀ bá gbàgbé òye yìí ń ló kó wọn sínú fìtínà yìí sẹ́yìn kó wá bó lórí wọn nígbà tí àwọn ará mẹ́kà ti kóra jọ àtàwọn tí wọ́n jọ wá tí òye yìí lọ bá olórí àwọn eléyìí tí ń sọ fún pé èmi ní ọkànlẹ̀kùn padà kò sí bá mi sọ̀rọ̀ jẹ́ kí àwọn tí wọ́n wá jẹ muhammadu lógun ká jà lógun kí gbogbo owó sinmi wọ́n ní kò sí tọ́jọ́ àwọn ti pẹ́ ládéhùn ìsà ń bá sọ̀rọ̀ titi bá sọ̀rọ̀ títí tọ́sàfì lọ èmi náà wà gbogbo tí ọba ṣẹlẹ̀ sí ọyọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa náà ó sì padà wá lóòótọ́ lọ́ba tá a aha òlẹ́yìn nínú àwọn tí wọ́n pa yìí náà bẹni bẹni náà ọlọ́run bá ní

òun náà wà náà àwọn tí wọ́n pa pẹ̀lú àwọn yahudi ọmọ rẹ̀ wá ní ọ̀kẹ́ náà umma hati mukmini rabi allahu ta'ala anha subhana man yukhriju alhayya min almayyit wa yukhriju almayyit min alhayy mímọ ni fún ọlọ́run ọba tí máa yọ òkú láti ara alààyè tí ó yọ alààyè látara òkú tí ó yọ múmi látara kẹfìrí ẹ wá wò ọmọ rẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ayé òjísẹ́lá muhammad sallam كان قد دخل مع بني قريظة في حصنهم حين رجعت عنهم قريش وغطفان àdéhùn tó ṣe nípa pé táwọn kòrèṣù bá lọ àtàwọn ọ̀gọ̀tfà tí wọ́n bá ṣe kankan èmi náà wà kó sínú ibi tẹ́ wà gbogbo tí wọ́n bá jọ sí wa kó jọ ó sì wà lóòótọ́ ó lè mìíní nígbà tí wọ́n ti lọ gbogbo tí wọ́n bá jọ sí wa kó sílẹ̀ sí wa. وفاء لكعب بن أسد ترك لبا في أدوت سفتاني كعب بما كان عاهده عليه حينما جاء يثيره على الغدر والخيانة أيام غزوة الأحزاب نبات هو تنتا جتنسا سوا لا يوري سيرسل وني فلما أتى به أو فلما أتي به نبات هو فاوندي ويي ابن أخطر نبات هو ودي هو فادي wọ́n wa wà hullatun kọ́dí ṣakọ́ha mi kúlì nàhíyà ọwọ́ ẹ̀wù tí wọ́n bá lédè lára tí wọ́n bá ní hulla bí ìgbà tí wọ́n ati ní èèyàn dá aṣọ àtẹ̀wù àti ṣòkòtò irú kan náà tó jẹ́ irú kan náà tí awọ aṣọ yìí ẹ wá máa ń tó ṣe ti ya gbogbo aṣọ náà ní gbogbo agbègbè rẹ̀ ó ti ya ó ti ya ó ya lè aláyẹ̀ lọ́sàá kìí ṣe torí nǹkan kàtó kẹlòmí kọ́má ṣe kíni kọ́má já nfààní rẹ̀. majmu'atu yadahu ila unuqihi bi hablin wọ́n ti dé ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n dé má ọrùn rẹ̀ kí wọ́n gbé òun náà dé. nígbà wọ́n á gbé dé wọ́n ní. قال لرسول الله صلى الله عليه وسلم أما والله ما لمت نفسي في معاداتك إيوان تنصفى نبي أوكي هو محمد mi ò bléèmù ara mi mi ò bára mi jà lórí pé mo mú ọlọ́ta ọ̀tá náà ni ọ mi ò sì bléèmù ara mi lórí pé kí ni mo mú ọlọ́ta bó sì ṣe wà náà bẹ́ẹ̀ náà lọ wà ah, ah. ẹ̀wẹ̀ tó fẹ́ kú fa wàlákin man yóò gáálíbọ̀ láha yóò gbà ṣùgbọ́n tọ́kàn wà mẹ́rin pé gbogbo Olon' tó bá lóun fẹ́ borí ọlọ́run kò tó bẹ́ẹ̀ ọlọ́run tí ìbá pé mo bọ́ sọ̀tà ṣùgbọ́n ọlọ́run lọ́gbà mi mú wo lóun tó sí kò kó túbá náà tó bá túmọ̀ náà ní tó ní ashhadu an la ilaha illallah ànábì ọlọ́run ọmọ nìtọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣe kí ni ṣùgbọ́n wà lórí pé kò ثم قال أبا أيها الناس أيها لا بأس بأمر الله kò sí nǹkan kò sí tó burú pẹ̀lú àlámàrí ọlọ́run kìtàbù wọn padà àkọsílẹ̀ ni ntọ́nà ọba ti kọ́ wà malhamatun kataba allahu israel àti ọba tó ti kọ́ mọ́ ọmọ israel pé tí ó máa ṣẹlẹ̀ sí wọn tó ń ma jálasa nígbà tó ṣe bẹ́ẹ̀ tán ọkà jókòó ní ọyá ìjọba ti fẹ́ mi fàdúrì bá tí ó nù òwò bí wọ́n ṣe bẹ́ẹ̀ náà lórí dàgbà. kí ló wá ṣẹlẹ̀? wàkútìlá mímì sẹ́ ihim ìmọ̀rọ̀ ọ̀tún wàhídà àwọn ọkùnrin tí wọ́n tó jagun nìkan ni wọ́n ti kiri ni pa afọ́bìnrin kan ṣoṣo wọ́n pa ọ̀nà nínú àwọn obìnrin kí ló fà torí pé nù òfin islam kódà wọ́n bá lọ ja àwọn kan lógun èèwọ̀ ni kí wọ́n fọkàn obìnrin àtàwọn ọmọdé àtàrúgbó àwọn tí wọ́n máa ń ja ẹ̀sìn ọlọ́run bá lógun nìkan ni wọ́n jà lógun ṣùgbọ́n arúgbó obìnrin ọmọdé àfarúgbó tó ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí kíni tí ń fún wọn ní ọgbọ́n àti lọ́jìkì tí wọ́n máa lò kó dàbí ọ̀jagun wọn fà bẹ́ẹ̀ náà lóbìnrin kí lóbìnrin yìí wá ṣe kánát tọ́rọ̀ àti àrọ́hà aláhàlá ibn suwaidin fàkọ̀tẹ́lẹ́tù òun sọ ọlọ ọlọ kẹ́mbẹ tó tóbi tó sọ láti òkè sórí ọ̀kẹ́ nínú àwọn sọ̀hábà òtísẹ́lá muhammad sọ̀sẹ́lá ó sọ ọlọ yìí bó sì sọ sórí ìhàláàdì ibn suwayi ó sì pa fọkútilẹt lè ajílẹ̀ dàlíkà nígbà tó pé ó ti wá pẹ̀ mí ah, ló fi wá tó pé tó ó náà pẹ̀ mí kí ló náà sí ó náà láti bàlù wàkàna kọ̀dá àmà rasulà sọ̀sọ́lọ̀ mi kọ́tìlì man ambata òjísọ́nà sọ́lọ́ ní gbogbo ẹni tó bá ti hurun abẹ́ kún ọ̀pá ìtumọ̀ rẹ̀ ni pé ó ti ṣe kí ni ó ti bàlágà ìtumọ̀ rẹ̀ pẹ̀lú tó bá ti lè bàlágà àwọn tí wọ́n lè jágo ni kún ọ̀pá gbogbo wọn. wàtẹ́rùkù máa ń lam yóò ń bè ṣùgbọ́n tí ọba ti hurun abẹ́ kún ọ̀fì sílẹ̀ fàkẹ́yà na mi máa ń lam yóò ń bè àti yẹ́tẹ̀ nírú àwọn tí ò tí wàá di tí ò tí bàlágbà nígbà náà wọ́n ń pe ọ̀kẹ́ nínú wọn ní àtúnyẹ̀tò kúrọ̀rì fọ̀túrì káhẹ́yìyáni ọlọ́run bá ní kó wọ́n sẹ́ni fa asilama ọwọ́ àgbà islam lẹ́yìn ìgbà náà wọ́lọ́hùn sóòbà nínú àwọn sòhábò sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àdúrà wa. àlàyé lórí ìbànú kùrẹ́bọ̀rọ̀ léyìí wá tẹ̀síwájú insha allah ta'ala kọ́nà ọba kó sálẹ̀ kún imani fún wa subhanaka allahumma bihamdik shirin la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Yeah.